amuka abe karatoa nini ndike ramadhana abe wudu adihum suratu rum aya nure aya teti aya teti adago jele ku aya 29 ya sharunya aya teti 31 Insya Allah ayat ada jiwo jele umala manya da bishane ku mchepa ake moja haka lidini hanifa amemeni quran memupi suratu nur aya 29 na kufetika allahu adumu wa amor ìwé ìpínlẹ̀ àṣẹnu páyọ̀yàn òun lẹ́dẹ̀ẹ́ فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون الله أكبر koji dai wanga nabi sallallahu alaihi wa sallam asa ya ngocho ko mboja nabi am ngocho ke du umi boe ba mo mawa ba mo ajua ba me majia duk maya exist o ya ne le gbogbo takile ke tapa ko ki wa bo wa gbogbo allah de anabi wọn jọ sanu ojú wọn dọgba dẹnu wẹkẹ ní kuraani agbo dẹnu wẹkẹ wàá gbé kuraani ẹni wọ́n na jíjẹ àná wọn atsako lókè wọn pàápàápàápàá wọn nà ọkọ lẹ́yìn ẹni kì tójú kolo na tẹbi àná gbọkẹ alígbó kò pàmò ata níjọ kó máa yá yó wọn nà ọkọ yà á yọ ẹ mẹ yọ yìí. kọ́kànlá ọ̀tẹ́ wọn alẹ́dẹ̀ yẹn nípa ake mọ̀já aka lè dìínì hanifa méyú ẹ̀rí dàrú méyú ẹ̀dù dágoro méyú ẹ̀dù paró dìínì hanifa ndùpàrà dìínì méyú ẹ̀pàrà dìínì kẹgbóyí máa dìínì mú ìdágò ìhà dìínì ànà dìínì mẹ́ àwájáni ani adini hanifa amma amuna sadini e iwaja ommi iwaja udaga dini e kamuna angijire udaga dini e kicha gokoro eri gaskiye yuge de yamundo go adini e kideku unlebo edo dini kubele muda angijire ŋɔ yóò yà tó kọ́ ŋà níbi wa òkọ́lẹ̀ àlẹ́kàdó yà níbi omi hóẹ̀ kàkíní akim wọ̀jà kàmí yóò ẹ̀ para àdínì àdínà ọ̀lẹ́yà dínì hanifa àdínì yóò gbóyí mọ́yọ́ kéèké ẹ̀ṣẹ̀ yúmà ní ọ̀ṣẹ̀ ilẹ̀ eteni ọ̀họ̀ eteni ẹ̀tẹ́nà oyé agbó na tẹ́nà ọma na tẹ́nà ọkọ́ na tẹ́nà kúmúdá anyá yé ilé kọ́kọ́ kí mú mi ọwọ́ ìyẹ́ ẹ̀rẹ̀ kígọ̀ ẹ̀yà dínì ilé o ìyẹ́ ẹ̀rẹ̀ kí dùn wọ́n inú pọ́ dágò dágò hànífà òdágò hànífà. in na ti toro na lo ki a ti toro a lo ki a de gon ino kok ma do we yu la lak ma ne do de gon ino yama te o he le du ma ne ak ma ne do de gon si ma yo he ni nu ma te no ko ni ma kan e do na e go yo e o he e ti ni e o ko e ti ni adin islam fa fitratullah o na ojo mi ti design yàwó àwọn ọlọ́run ti àbí ní ọjọ́ ìyẹun ti ní ìhú design ìyára ọlọ́dún ìmọ̀ràn kó ń papọ̀ òun àdí ní lẹ́ọ̀bìkì òun ti tẹ́ yóò yí ìyàwó ọ̀nà ti attach mayan àdí nílẹ̀ fẹ́tẹ̀rẹ̀tọ̀ lọ́ọ̀gìlẹ́tì pọ́tọ̀rọ̀ náà tààrẹ́ rà ó na ọjọ́ ọlọ́run programu yo yo leo nicheki programu attach my life une vile life une vile health une vile ankeli une vile ami system une vile yalule penka dini bau ba dini islam ẹgbàlejò ramadan doctor in united states of america mẹ́nà àwọn ọlọ́run nẹ̀wí ilẹ̀ takọ́rọ̀ àrí ọ̀la wọn kí ní kí yíyú ṣe dé kí manado ṣùkátà ní ìhọ̀dọ́ owó ṣókè kí ara lè ìhọ̀dọ́ lẹ̀ àmúnà kíkọ́ jẹun ọ̀rọ̀ ka madi 12 hours tánẹ̀kùnmọ́ àkọ́ jẹun oṣù ka ìhọ̀dọ́ adin islam awne nga ma papa ke na nga ma papa e research ki dok de ichiam ki ke discover de kaka mo ne yo ma dodo katane ma na jale ji ochu oh, ka yo oh, dodo o yo mu chadini nga wa be mu chadini o ma ki yo ko dagwa ta te ki ubi abọ́mọ wa wá tánẹ̀lì ẹ́ ó yí àdákàdá nìyí sàmájì àkàmùnẹ̀ mú ngán ẹ̀dábà wéyí lẹ́ni mìíràn kí adúmù bẹ́ẹ̀lẹ̀ papọ̀ sákàdó mi sàdó ọjọ́ ìṣe ọjọ́ ọ̀nà wàrà rẹ̀ wí máa bí mẹ́tọ́nà ìmájì àkùnmẹ̀ wà gbọ́gbọ́ àwọn oníbà ó yí àdára nìyí ọjọ́ òun. فترة الله الذي فطر الناس عليها èyí súnà níbi sọ́lọ́lọ́hùn àríyìn wàsálàm tí ma ọ ma bí ọjọ́ súnà mamójú wọn lápó àmì pediatric doctor iná ma discover mẹ́rin ni ọmọ ipa dogma bí átánẹ̀ èèyàn iná yorùbá yí wíkì kàmọ́ náà lóyún ẹgbàmọ́ yá ti kọ́bà rẹ̀ màmá nu yí ala ní bá iná ọmọ ọ̀gá ti àìsà kẹrẹ báyìí mọ́tọ́ kó wòó ṣá gbìtì hàn màkàmá sàmì dọ́kítọ̀ ẹnì akọ́gálẹ̀ lájẹ̀ rí ọ̀bà ẹ̀mọ́tọ́ ọ̀la ma ọ̀gbàdúrà o ma taa ne wíkì ń mana lò wíkì náà dojú yọmọ mọ yọmọ lámà pàpọ. ẹ̀rọ yàrá yí mọ̀tẹ́ láwá òhìlẹ̀ pàpọ̀ òun yí mọ̀tẹ́ láwá. adínì islam fìtúrọ́tọ̀ lọ́gì lẹ́tì fọ́sọ̀rọ̀ náà sàárẹ̀ ha. màláàdì kó. àmì dọ́kítọ̀ pọ́gẹ̀ todo ve kitami anatomy mamo àwọn ohun ne wi alkojo fon àwọn ohun ne tami doctor e ami physiotherapist doctor orthopedic ami orthopedic doctor mẹ́ni àwọn ohun ne iná ọ̀gá kìí mọ́mù ni ọ̀gá lẹ́ẹ̀rùn kìí agbọ̀gá lẹ́tí ọ̀ ń bó màmá ìṣùgbókè abẹ́ẹ̀lì adójú akàdánì ìgbókìtì abẹ́ẹ̀lì adójú akàdánì adójú kọ́nà adójú kàdánì ẹ̀rùn kìdẹ́ ìdé ìfí mìímì mi ayọ̀ efó mi análìsì lẹ́kùn máa ṣe àwọn análìsì ẹ̀mà làmájẹ́gbọ́n màá yá ṣe ọ́ ìmàdọ́kà kábàbà ló mú àmàbàbà kábàbà kàdánì náà abegi sama bapa machineri le dola le pi yang eh, Islam dua kone wile onna kone wile aben atoji kwa na asiro kui asi sujeda mojo sujeda yo memelele alu kituka kone wile anache e nache yo na wile le kugiado ngama kumatanali si kuma wako de pae ẹ̀hùn kàdí ní ìsìlámù àdúrà kó òun kí bó yọ òun ọyẹ wà lóbo yé du kàdánà tìsì yẹ́dà wọn jọ́ dojú kàdánà tó yí pa àná dojú kàdánà gidẹ èkó kì á ti rán wa mà wọn rí ilé tí ó ń kàmí dọ́kítọ̀ ká mà mú kó yọ mà náà dáná lè tọ́ mi dọ́kítọ̀ wọn àmà mọ́ ọ̀kà mọ́ nàìjíríà kàdí màmú àmì yìnyín kó àmà jìjọ gangane aka ake gan majaji ki religion yi islam ki ne yanyi ne ki hasi islam kí náà tẹun kìdẹ́ pé islam is natural is spiritual is heavenly àdínà ọjọ́ nìkí àdínà is compatible to human health is not incompatible is compatible. jamaata diini dini diini dini tsedɛ o odu sɔ nɛ jali o dini lewa, lɛ wa yalu lɛ pami system pami organ ami parts ɔlu nɛwi lɛ tia yɛ ŋu anugboji lɛ. ìyá diini isilaama ŋa ni alu ewu ɛ akpɛ ìsìlámù ní alóyè lọ́wọ́ religion yẹn ní alóyè lọ́wọ́ ìhò ògbó agbọ́tagada tẹ̀sẹ̀rọ̀ aláàm sharh bulughul maram ọ̀ndà agbóka níbi ẹni lawla an ashqa ala ummati la awjaba alayhi muswak ima tutudugu na mawo bisotiri ọdịni adini bisaji gbogbo ma bomi ọlẹ ìfòkè adọmọ wọn máa gbé yá lé lọ mọ ń bisọ fífi wọn máa gbé yá òkúta ìgbàdo máa yá sọ ọwọ dógma náà ní yá lọ. alam ìyẹ́ ó yọ̀ lálẹ́ ìyẹ́ kí lugbiyawo iha dini islama lugba mi factors iyewo na riyawo ka níbi wọn sórí yugbo múnẹ ìsórí àmẹ́hun mẹ́jọ yí ọ̀tágàdá wọn rẹ̀ àmẹ́hun mẹ́jọ ìdẹ́gì sórí yọ̀bọ̀ lo to gbà mi dentist ami doctor bẹ́kìtì àmì dentist kama kuma sínú sórí àmì pásítọ̀kì àyẹ̀wò náà rí alọ́ iye alóyè lọ́tàbà lè kò kí a ṣe wọ́n nẹ̀ mbẹ́kì ya yán gẹ̀gẹ́ náà kì lọ́la yá lọ kẹ́mùdà kọ̀m̀pẹ́ pẹ̀lú ẹ̀ka níbi kà lọ́la yá lọ ẹ̀yà kó ń gbẹ́dọ̀ ọjọ́ kọjá mú un bùsàdínà bùsàpàpà àdínì ìsìlámàtà dínà ọjọ́ kìsọ̀nà àdúgbò lẹ́wọ̀n ìṣe. omi factors yóò na léyàwó ọwọ́ edomi ogun ẹ̀tákó na ké yóò yẹun adínìyàn ní ilẹ̀ wa kì sọ́dà dínì kí ọwọ́ ẹ̀tákó yẹun tí ó ń gẹ̀ẹ́sẹ́ ní gbálù àmì dọ́kítọ̀ amẹ́hùn máa kà lọ́la amẹ́hùn gidi ló diseases farmers can wipe diseases away Come to compare family farmers can kwalo anibi muhammad eh gijigi chama mi scientist led order gunga nibi kìsàmà àgbà níbi ìṣẹ́dá kìsà níbi ọjọ́ ẹni dúkìá ká ó nẹ̀wí ilẹ̀ ọ̀rọ̀ ó nẹ̀wí ilẹ̀ ọ̀la níbi mọ̀ọ́mọ́dọ̀ ẹ̀tì ẹni ilẹ̀ mọ́ nàìjíríà bàkẹ́ nílẹ̀ rí di redesign ni tonene dugiri design inu bogi ngodo yimanga nibi muhammadu kumajeka nibi chono chojo chuki nyana bogi ngoma mado sansi hiyo ibu hadith kanya chifahi matawa dubi ibu hadith muslim anibia ni ina libini adama oma nibi adama du icheni mixel mixel àmì joint dèrè mẹ́ta yọ̀gbọ̀ mẹ́ta three hundred and sixty joints in his organ in the body. ìwọ̀n níbi ẹ̀nà mi joint lẹ́kọ̀ọ́jọ́ kó mẹ́ ìyá nídìí joint dú kí ni sẹ́lẹ̀ka kẹ̀dú yíwọ̀n ọjọ́ dókè wọn. around nineteen ninety eight òdi wọgbọlada specialist hospital mosque ma kuna ci karatu ma kami doctor ma be ki kwi russia be ki kwi germany be ki pakistan ma wi masalaci aso na tuma nini eu me malubon kanidi kakidei no katumu miaki nga maluki okwa kwa ngi duko miaki ole jana hii inene duke esi kẹ́ gbẹ̀rún kàmí àdó táìm kẹ̀mẹ́rin kẹ́ẹ̀dẹ́ má yà náà mẹ́lẹ́ kàmí máa mà ká níbi muhammadu ẹ̀ àwọn tọ́dọ̀ dáná mà jẹun aláwọ̀ kí máa nẹ̀rẹ́ yóò dé wọ́n wá fitratọ́lọ́ alẹ́tẹ̀ fàtọ̀rọ̀ náà sàálẹ́ ha àdínì islam pamu kolon gidea dini islam pamu kedo lu gidea dini islam ìṣàmẹ́rin ọjọ́ sọ́nù lẹ àríhá àdínú nígbònúgbò ìṣẹ́ attach by human being àmọ́ gbógede àdínú ìṣẹ́ ohun tí àwọn ìyọ́mù nẹ̀rí wela complete wọn lẹ́hùn tí ìyàmù wela lẹ̀ amẹ́ndúkì ìsìlámù tó ṣe lè hàn yìí àmẹ́wé lẹ́ṣẹ̀ dáàmà àbókì read food and nutrition àmẹ́ndúkì ìsìlámù ọ̀pápó ọ̀pápó àmọ́ ọlẹ́dún màá ti rìṣọ́ṣe yìí ọgọ́lẹ́mù onúgbé máa discover káàmà ọlẹ́yàn hàn wà ní ó yí làmọ́ ọ̀gá màá tẹ̀sí wíyí ihe ọma ta ma aka mọgazi ihe ọma dụkọ ọlụ na adụ testi ihe ma dẹ́gbọ̀n múnẹ̀ testi lẹ́bọ̀tẹ̀ bí ẹjọ́ yílẹ̀ wọn ikó ẹ̀wọ̀n ọjọ́ kan wà lógún ẹ̀bí ẹ̀ ìkùránì lórí mẹ́ta lẹ́kọ́mọ́ almẹ́tẹ́tù wọ̀dẹ́mù ẹlò mútì ọjọ́ múdù jẹlẹ̀ họ wọ̀dẹ́mù ẹ̀bí họ àti kọ̀ọ̀gá dúkìá kẹrẹ̀bọ́ nẹ ó yí lójúbò yájọ́ ìhẹ̀bẹ̀ àmẹ́lá dúùmá dẹ̀bẹ̀ ẹ̀hún ma yá tẹ́sì alkọ̀gá dẹ̀hún ìhẹ̀bẹ̀ ìhẹ̀bẹ̀ adẹ́ mẹ́lá dọ́ha ẹ̀bẹ̀ ẹ̀hún kí lálẹ́ rí ọgbà òkó mẹ́gẹ́nẹ́ dúkìsájú òkó ẹ̀ẹ́lẹ́alẹ́ òkó kìdẹ́kùn òkó is full of fat àmì dọ́kítọ̀ bókì rí dẹ́ngìlúgbọ́ ọlọ́ngìlúgbò jẹun àbẹ̀kú bókì rí the food and nutrition mẹ́rin fat dúkìdí ẹ̀rà ẹ̀jẹ̀rẹ̀ àwọn alábàdẹ́jà ọlọ́ngìlú onga form cholesterol nya ngolo nei cholesterol gidai da ngolawe oga diabetes oga hypertension onga nolo onga lo na nwemu igwa igwa nwumo egba ka do mo nwemu disease di obata to di cholesterol ki to pa wo le lawo cholesterol lẹ́wọ̀ kó is full of cholesterol sami germs ojojojoji kì á kó pé ìhẹ̀nẹ́ gbó kì á tún yún ìtàn islam wọ́n wọ̀ ń gẹ́nẹ́ kì á sí islam iyòkó àmàna káàfìrí tún láhẹ́ ọ̀ọ́ kìdọ́lù kó ìgbòhùn agbóhùn àkọ́ ẹ̀ẹ́lá kàmẹ́ àwọn ènìyàn rẹ̀ rẹ̀ wùlàwùlà kẹ́ẹ̀dẹ́ ula unugo tami doctor ni nabi denga ngolewe is dangerous cholesterol islam huwa huwa فطرة الله فطرة الله الذي فطر الناس عليها oyo na se you build badi ni islam life na ni ke fe nùn tẹ́tẹ́kì lè bọ́dẹ̀ ka díìnì dọ́wà bàtí ọ̀la ń fẹ́ ìyá díìnì ń fẹ́mẹ̀ health wọn kò fẹ́mẹ̀ àgbàdo nǹkan yọ ìyá kẹ́yìn mú ìná kẹ́yìn mú ìyọ̀la yọ̀la ń kẹ́. mega accident ìjẹun kì í ṣe ìjẹun kì í ṣe kàmúnà lè kó yọ. ẹ̀rùn ẹ̀yìn kadùn màpẹ́rọ àpàpẹ́ káfìrí ẹ̀ẹ́ni èkìtì káfìrí. ahàyí ìhùnàtẹ́ kọ́ngọ́ rẹ̀ ìhùnàtẹ́ àbáyé kọ́gọ́ ẹni bá ọlọ́ngì adúgbú tí a ní adúta sọ̀wọ̀ ìkòtí kò dú ìjẹ́ ohun ìkànnà ìkànnà gbégbé lẹ̀ ìhọ̀dà dí ni àbàpà yẹ́ ni ó nà ẹ́ lè fọ́ àmà imu bire ma olan gbe memi kabur du te omi ho me anu emu ya uma dudu ki lokri meni olan gbe aboki mame ole yo nyami scientist ma nke go efu kama nla ti na mala ma ma ya uye du en ka dini ne ki da je ka dini ojo de mama ngide du kuro ko la ti oyi ka chenu amma kwa nije tamaru mbile me kama kume daji abe religion yo mune ima okwe mame na mado kwe majerere no ojo keko mamda ti mochuari seun ke le ti mochuari ke deun kabo mochuari atoku ẹun e madu kẹrẹ bó òkú madu yí mọ́ṣúwàrí yìí ilẹ̀ jẹjẹ́ ń bẹ́bọ̀ ọlọ́ ọ̀wẹ̀ má dínì kaa ya káàyà dínì islam ẹ̀ṣà dínì ọjọ́ òṣòṣì ọ́ọ́ jẹ́ngọ́ òkú màkàáwí mọ́ṣúwárì ẹ̀yẹn kàmẹ́ ya ilẹ̀ yìí òkú náwí mọ́ṣúwárì mẹ́ma mẹ́hùn panama má lè hù bí ó yàtẹ̀ òríyàn mayo enele kpana ma mao kpana tama dabi ubande jitewu ya nabo eki ma makwe unakidei kama tukolo mochwari hii mango dalude kwa manana yeo ama ritualist ama chodeki hadi pato unewile ma madalude kubo kijimoshwari alu madude ma mai chakokwu ya ọmọ n'anya kwala n'anya kwana ewu nwe nwogo ekuri nwere amemdu nwa ma n'aba ọ ekuri meji ọdọ ụgba ụgba ya ọdọ ọdọ ụmụ amadu jem ma ya nka kama nago ilegi yọjọ ya ma ha òkú yà máa pàṣẹ dùjì máa máa jábí yà mẹ́jà bí mọ́ṣúwárì mi ìyànù bẹ́ kìrìlíyàn ní máa yẹ́ ká máa kídò pa sí mọ́ṣúwárì kùmà náà dùwá máa yáhùn kàkà lè yọyọ wíkì kà máa ka yáhùn wẹ́ ṣòkùjẹ̀lẹ̀ ní ẹ̀ wá dẹ̀wẹ́ ṣòkùjọ́tọ́ náà ẹ̀ wá dùn ọkọ̀ wíkì kà ẹ̀ rà òbíkẹ̀ ń mango ko mama ngonya ko lo mi ko so mama en kama ka el gadini me umo do lo nu nga du we tudi ho na kale di mi aba ma yo yi yo na kale mo wa tini ine gi che pi ho na kale ma tini ine gi che nya nu bu le ma tini yu bo gi le o mo tini yu mo wa le yi máa mọ́ òkúdù wáyé máa dúgbò ló mọ́ ààrùn pàtí ni máa ń kọ́dá pọ́lá ọmọ mọ́gbọ́nẹ̀ rẹ̀ a máa dòkú tí mọ́sáré máa dòkú tí mọ́sáré máa ń dé àpàdé amẹ́gbẹ̀lá àpàdé àdúdọ́ yìí àbẹ́gì yìí mọ́sáré àmà wọ́lá wọn àmà la máa dòkú àpàdé yìí máa mú dòkú yìí àmà àwọn ekuma mẹ́fí nǹkan mẹ́fà nǹkan pàkóṣakadó àmì àtẹ́jà nẹ̀ tó gbélẹ́gẹ̀ ṣónúbùlẹ̀ màmẹ́yàn ń lé àmì àtẹ́jà nẹ̀ àríẹ́lẹ́gẹ̀ èkì ṣómù ẹ̀dọ̀un pọ́ọ̀dọ̀ ọ̀dọ̀un pé pírí ma e kó e ma kò tẹ̀yìn yìí òun lẹ́tẹ̀yìn yìí òun lẹ́ kí àtọ́mọ jẹun kì í gbá ní ìdùbẹ́ máa fi ṣe dé kókó ẹ̀ máa kẹ́hìn ọjọ́jọ́ oṣù kàtà pẹ̀kọ́ oṣù méjì ẹ̀ta ma ò tó ń ji gàìgàìgàìgàì ya tó yé ògìgò yá tutọ́ yóyóyóyóyó ó nù kò kú ẹ̀mẹ́ màá yán tó ọjọ́ màá yán dúdú hù àbẹ́ẹ̀kì yí mọ́ṣúárì lẹ̀ wẹ́yà wẹ̀lẹ̀ tán mọ́ mìlítẹ́mi ọyà wẹ́wọ́dù ice block kidola ngi wo moyu do ma ngi ndu ani amero ndu ma mu ya ta ta ta te ma tono kwa ta tu turu tu ngane imu pawri ima ngo ko ma da bi ngo du ma ngo ngu pa yo do do do do do ma mu du ya te ma tono tu turu tu ngana bo ti yi Abele ma de rogbo mane rogbo mane rogbo mane kaiz blok ungi mutari ngo bola te pa ko

tóun òmùnà yìí ó ní òkú ìmàlù dáwé ọ̀ ìròkú ìmàmú dàbí wọ́n mú du abóòtì kó ma mú du àtàtẹ́ tọ́nà tó dùrù tùrù òkú dúkì wíkì kàdà àwọn tó déèdù déèdù kí mú èyí ní ń wọ́n bọ́ àwọn tẹ́yà kó tàjẹ́ dáa. òkú àtàdínì ìsìlámà rí èyí gbàdínì èyíbò yìí ma mọ́nà ẹ̀rí ilẹ̀ tó lè rẹ́ islam islam fìtìrọ́tọ̀lọ́gì lẹ́sí fọ́tọ́rọ̀ náà sàárẹ̀ látàbídílá lè kálẹ̀kẹ̀lẹ̀ amọ́dàdúgbọ́ yọ́dún ẹ̀yà dínì lẹ́ kálẹ̀kẹ̀ kálẹ̀kẹ̀ kálẹ̀kẹ̀ kẹ́gbọ́ ìmíṣọ́nà ọjọ́ kó yà ní ilé dínì láà fitratala dinila adin ọjọ́ kì program alùmẹ̀tẹ̀ ilẹ̀ alùmẹ̀tẹ̀ngaba ilẹ̀ alùmẹ̀tẹ̀ngaba ilẹ̀ òdejúmẹ̀ alẹ́jì alùmẹ̀jìlẹ̀ alùmẹ̀tọ̀wọlẹ̀ alẹ́tẹ̀ fàtọ́rọ̀ náà alẹ́ ha yọnu nẹ̀wí ilẹ̀ tẹ́ bámi ijọ́ ìtẹ́ yàdù sàmúkọ́lọ́lẹ̀ tẹ́ agbàmúkọ́lọ́lẹ̀ tẹ́ ayẹ́ paul ẹni lágbàdí nǹkan ọjọ́ òun rẹ̀ ẹnkọ̀ lọ́sọ̀nà òun tó dún yí tó dábálà àdí ní ìdá ẹ̀kọ́ lọ́sọ̀nà wà àmẹ́ ẹ̀bọ́ fídíà àmẹ́ ẹ̀má ti ẹ̀ẹ̀dọ̀ àmẹ́ omi kálíkìlá yàní dínà lá àdínà ọyọ́ mẹ́dọ́pà ìlànà mẹ́tẹ́ ìyẹun dúró ìwòrán náà alùgìlẹ̀ wa mẹ́tọ́nà kí dọ́gẹ́lẹ́ ká mẹ́kì ṣe ọgẹ́lẹ́ àmẹ́bìtì àkẹ́yìn ọmọ yàrá ọmọ ẹgbẹ̀lẹ̀ ìtọ́jú ọ̀nà yàrá ọmọ ẹgbà wọn lamẹ yàrá ọmọ ẹgbà ọ̀làyé lamẹ yàrá ọmọ spiritual àgbàdé àmẹ́kọ̀ ọjọ́ mẹ yàrá ń kó ẹ̀mẹ́ onúkọ̀nùkọ̀ àmú kọ́kídẹ́ ìkọjọ́ nẹ́ẹ̀mẹ́ lé àdínì lé ìkùránì lé ìmọ̀lọ́ ànẹ́bì muhammadu látàbẹ̀dílá bí màánà látòbẹ̀dìlú lè kálẹ̀kìlá lè dínìlá ìkídéwò mẹ́nẹ́gì a máa dínà ọjọ́ ládó pa ìlọ́ndó bàmí bí díyìn mẹ́kọ́ yá nẹ́ọ̀ mẹ́mú ń yẹ́ dọ̀mẹ́ kó ya nẹ̀kúnmẹ́ lè bí ìkọ̀jọ́ dùá ẹgà bó mẹ́ kàdúnà jígbó yìí ma é yé mẹ́mú tí mẹ́kúgbó kẹ́yù yí ẹ̀ṣọ́ gbórí tí a kọ̀lọ̀ makùnmá bí ìdíkọ̀ ẹmọ olóyìn ọjọ́ kébi àyín ọgbẹ́lẹ̀ ní súnà níbi tètè dùá kọ ọdọ́dẹ̀lẹ́ mẹ́gbẹ́lẹ̀ mẹ́gbẹ́lẹ̀ ẹ̀yẹ́bọ̀ kìlẹ̀gúdà lóyìn kàkà níbi nga mi pediatric yeke discover kini ọ̀gá kìsà ọ̀gá bíbí kàdọ́mọ̀sá máa mọ́tọ́ ẹn kìsà pọ̀gálẹ̀ ìṣò yí màgbà ńlá ìgbẹ̀ ọjọ́ mẹ́bí kùmàbímà ọ̀làkà níbi kàẹ́lẹ̀ bọ́là lẹ́ẹ̀mú adini ya tu koko na kido alwatohen adini islam adini yangu nubulani ziketi ta chapete chapete chapete chapete utajohe o jogogologogwane ona tojo gba tale inna tajania na odun gbadini giye kwa mawlere abadini islamaka ami doctor ami ontologist ame biedu na aka ame aredi hospital ama the screen there uma yenga mi doctor uma tu ko ngamune ame nguko ame nguko yache ko ngamune uma yenga do yi screen tene du ki dsp e e e tu ginago e ki dulu be yewe e ki dulu boro ele de juto many the best ore ele ki no wali wala tule chore ele ki akuko abu ma ko ọ̀rọ̀ ẹ̀lági atọ́hẹ̀ mú olù agbó are liable to having cancer àmì ontologist àmì ontologist mẹ́ àà ah, ah. àmì dermatologist àmì dermatologist are liable to having cancer skin cancer mẹ́tàmà hospital àbúyá ọgbẹ́rún kìdẹ́yìn oye tọ́hẹ̀ panu máa kó olùkí afúláṣì kó yẹ́lẹ̀ abòómá ìnàmọ̀ ọ̀gá ti àmẹ́mú idú wọn àjọ máa oye tó oyàn àwọn lé tó oyàn tó ìgbó kọlá máa ń yàn wọ́n máa nà láti ọ̀la pèlè ìṣàwọn lẹ́gbọ̀n bụ bò má ṣe àbúkà àpamẹ́yàn ọ̀gá lókòjá wọ́n lọ kẹbí rogun bè ọ̀bẹ́lẹ́gbò wọ́n tẹ́ kéwù wá yàmi karatéwù ńgbà wọn lè tọ́ ẹ ẹbí ẹnẹ́gidé wù kàmí dọ́kítọ̀ wọn kà wọn wọn àmàlà tó ń yọ ọyẹlẹ kí má nà rẹ yóò dún ترابل لا تبديل لخلق الله na وجومك ما دريدا أي دعوة ما مشجع لنا نعم بدو كذين na dini ka ti tuko yin du ngo mama ibi o bi he ma ma da yan ngo ngba dini le de adini islam wal walidatu yurdina awladahunna liman arada an yutimma ar-radaa ite qur'ani ka kini abubule kidan ku bio mama yi mama mama du medo mede ya ya lo gide we gbogbo kí ìjọ ọdọ́ méjì abábẹ́ wáyé ìmọ̀ àmàjọsùn kíkà ile kurani ngi kanga masadini islamu tane tane ko yele mende yango mango mende yango mango ami ye gibyo ma enya eh, medu ngoma mengo takubo bele be ya chukolo ama chukolo viti kweke kweke kweke kweke kweke kweke kweke awe dunga ko kala viti kweke kweke tuale tola ka kpo bona kala ma viti ka this offense is too much

òde ìfóòmù ìyàwó ẹ̀yàn ìfóòmù yẹyẹ òye eki kurani kaim eles barbarism eles barbaristic attitude agba development mda ya kugbo ami doctor umesere kama ẹ̀yàn dungo ma ngọ iyan gbọ̀n oṣù mẹ́fà amẹ́dẹ́domi dungo ma mẹ́gbọ́n mọ̀mdàbí ojú ọ̀la kurani abẹ́gbọ́n mọ̀mdàbí ojú ọ̀la kurani. أما وقنا يتجمع فأكم وجهك للدين حنيفا فطرة الله التي فطر فطر الناس عليها لا تبديل لخلق الله الدين وجوكو دابو يوم قوانيو تجيتي كله النبي صلى الله عليه وسلم يعني ممومي ممومي يومك ممومي na mi dọ́kítọ̀ kàlúgbó omi ń mọ yé àwọ̀ ẹgbẹ́ wíwé nwéré omi kò náà mọ ẹgbàdámọdámọdámọ àwòfẹ́ yóò fà yà ẹlíwà kàkìtẹ́jú wọn alẹ́ kẹmọ́ mojójú wọn àwòfẹ́ rúfù wíwé nwéyó ìyá máa dínì kí á lò lẹ́yìn nígbà dínì kí tó kọlùgbó omi ń mọ kẹ́mọ́ mwéyó ní dẹ́ pẹ́ òun ṣàǹkà mi dọ́kítọ̀ àwọn wákàá mẹ́mẹ́ nwẹ́nwẹ́ romig mẹ́mọ́n mẹ́ àbúrú tó dẹ̀wọ̀n ìnàmọ́ ọ̀gá àmì diseases nánanánà kí a lè àwọ̀ mẹ́wẹ́ lè mọ́ lè mẹ́mẹ́ rí ọ̀ òye omig mẹ́mọ́ tó dábàá lẹ́nu ẹdúmẹ́ kí mọ́ mi kí mímú irú ẹ̀ka mi dókítà ní ayọ́lá náà amma taka mi doctor liye ma ya anibi muhammadu tete kan ata ne ko yo igbele ka kuma mu mi ro o mi mo men ma wa ko me agbon ka ya ka won akim wajhaka lidini hanifa fitratallahi allazi fatara an o yo honu ne ti survival o ne ide tadi ni survival health lónẹ health lónẹ gbígbónẹ lè kíra múnẹ ìdí ilé bọ́dà díìnì ọjọ́ ọjọ́ ṣọ́nù nẹ ohun fi ṣọ́nù nẹ lámẹ́ dúkìá kó nẹ kí ṣe àdíìnì pakó ẹnkì alùlẹ̀ bámi organ àmì parts ọlọ́nà pakó kì yẹ́wọ́n láyé ọ̀la àwọn survival lẹ́wọ̀n jẹ́ amújíwọ́ gẹ́lẹ́ ìṣọ̀wọ́wọ́ ńà dínì ọdọ́dọ̀ pa muhammadu jẹ́ ìyẹ́ ni dhalika ad-dinul qayyim walakinna akthara an-nasi la ya'lamun ilẹ̀ bọ́dà nasi religion hinduism Zoroastrianism, Brahmanism, eh? Buddhism, Christianity, Judaism, báwọn alòlùbídíà ojí ilẹ̀ makaka láyé alẹ́mún mọ́màká dínì Islam, púpọ̀kẹ̀ wáyà dínì Islam, báwọn ìṣòlẹ̀hùn tí ẹun dúkìdé dínì Islam, òun tí ó ń gbọ́kì survival, òun àdẹ́ physical and spiritual. Mọ́mọ́ ní mgbe lo netile ịtọjọ na ewe elebọda dini ngide maka ọgba gbogbo kika ọgba dini islama ma kókó ají mọ́ṣúwárì ime gẹ́ngù ma tókú maka káàrí táàmàdúwà pé mọ́ṣúwárì tabala tabala òkú kàmá mọ́mdùkọ mọ́ṣúwárì mẹ́ni kí yẹ gbìtì ṣe mẹ́mẹ́ kásàbọ́lá wọn tẹ́ ìdẹ́kọ́ ìdẹ́tíni do àbá yọ̀gọ̀yọ̀gọ̀yọ̀gọ̀yọ̀gọ̀ idẹ tẹ́wọ́n kẹ́ni mẹ́lẹ̀ kó mẹ́ àwọn tí ó ti múdá yẹ̀rẹ̀ rẹ̀ ya nọ gẹ́lẹ̀ ya ní àkọ́ ice block kí mọ́mọ́ yọ́n lan pàṣí pàṣí pàṣí takú bọ́ọ̀lẹ̀ makójọ mẹ́kọ́ nà múnẹ̀ kẹ́ ti yóò tì bẹ́ẹ̀ ma yóò tì rẹ̀ ṣe ráàmà yóò ókú ẹdú ókú raise am raise the head mọ́mọ́ òkú dúnyà tàtẹ́ mọ́ tọ́nù pátá tútùrùtù ńlánìí mɔmɔ dàbí duma dun àtɛmà tɔnɔ tuturutu ŋanɛ e kuma e segin dɛ ama ama ama asɔfɛlɛ n'ale ki blɔk ya kpɔwɔ wɔlɔ lɛ tɛ taka mɛ dɛ ma lo. e adiini ya ne bɛ muhammadu ani bi ni o ku mɛ wo kɔɔla tɛn o kɔɔla ego jɛ idabu de yi o mɛ ego jɛ haba mɔta dunya tabo ti ja danya na yi. ojo ki ma nere nyudu wa abojo akini adini ojo le uboyi le ko era ike ingo ne jedomo ile boda adini oji la muna muda mani ojo muda bi oji ubo ki toko ma kume wanya adini kume che oche yo mamelangi eni Thank you. منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين أمي كاتوكو أديني كده مكو داغو داغو يوكو بايا أديني كده ألكو داغو ما أدده منيبين إليه ممودا بيابو يوتو جيتي كله ممولا مدو شويه جيتي كله tuma yate yugede todo toroka memu denek medola meyo mamola medu choyeli uni bina ye watekuhu meamudu bok meno de amana rai lojoge obilege wa aqimu salata memuda ma degeskia ngowo mebo yima mo wa aqimu salata mebega yimowo me me me agbede ete wo me iko mata me yato me yato wa me gine gine gine gine nko atene me jukolo jik me mama wala ko wa kimu salata wala takunu min al mushrikin me ki yek me ude e abe ki ade ude ko kojo amadojo deji ama se ngumune lubi oyo arare ngumune lubi oyo mendo yida makobolen wala tekunu minal mushrikina ekme yekme de e ayu pami kama mede paman udumi olame medu tugba mi mushrikin ihe ime me yekme wala tekunu minal mushrikina mede ami mushriki amadeun dẹ́gọ́pọ̀ ọjọ́ mẹ́ẹ̀dọ́ yídà mápa ma ní èèyàn gbàdọ̀ ọjà máa ẹ̀hùn dúdé kí yẹ kẹ́nàwọ́ pàmì múṣìrìkín wọ́lá tẹkùnú mínàl múṣìrìkínà àmì múṣìrìkí tìṣẹ̀ ọ̀ṣẹ̀ máa tí múṣìrìkí kàdọ́mọ̀ sàṣà àjẹnú àjẹnú mọ̀ tí èdè ó lé múṣìrìkí múṣìrìkí kàdọ́mọ̀ sàṣìgbéwó múṣìrìkí kàdọ́mọ̀ tẹ́nẹ̀kì ọyọ́wó Ọyọ kọdakọda mú kó dẹ̀ ta ọyọ́ ẹ̀ ọ̀rọ̀ ọyọ ọyọ́ ẹ̀ ọ̀rọ̀ yìí ọyọ́ ẹ̀ ọ̀rọ̀ yìí wẹ́ dama dàmá wẹ́ àmẹ́lẹ́ má ká àwọn mùsùlùmí ti ọlọ àmúnà ọdọmọ àmì mùsùlùmí gbùgbé من الذين فرقوا دينهم وكانوا شيعا كل كل حزب بما لديهم فرحون àmì mùsùlùkì kàátù kọ́ ẹ máa ń mẹ́ ìmí kìdẹ́ yìí ká mẹ́ẹ̀dẹ́pà máa ní mẹ́ẹ̀dọ́ra mẹ́ẹ̀tẹ́wò máa ní mìnàlẹ́dínà fọ́rọ̀kù dínà hó kwe habe kadini kojo dangu makisho dukulu hii makobo yima dini yele kuma woye le kuma chokolo kong ama nyaja dini lei mama dini makokoda mauparu ewo boge wada dini makperu mejek madeu bolan ekperu emak madoale medoji damapaman wọ̀kánù sí à táàkà mamudo yóò yí mamudo ṣẹ̀wúnà yóò yí òṣè òbẹ́gẹ̀ àtàdínà yọ́dẹ́ òṣè màkàmánú kọ́ ma ní constitution ní ma ma ní do or does and not ní ma wọ́n tágàdé màmúdo yóò yí tágà mamudo yóò yí ngẹ́nẹ́gẹ̀ àtàdínà pure lẹ́ka níbi kama mudo yoji majak madeu bolen mado jida mako bolen ituma kola wo ko kada medeu bolek me ajo ni man ituma kola wo ko kada medeu bolek me ajo ni man ituma kola wo ti gbene kama ma medeu ma abekene ka keke ko je pon ki je weke do ange yutabali o ne yi ka ti qurani o kí mọ́ na dọ́ na lẹ́ akọ́bìnrin yóò akọ́ na díìnì ààbò yìí kì tó yóò yí ní àníbi mọ́mọ́dò dẹ́ kẹ́yìn àdó yí dà máa pa àmà kẹta àdíìnì yóò na fọ́rọ̀ kó dínà hù wà kánú ṣe à mbẹ́kì àdíìnì máa pẹ́rù àdíìnì máa jẹ pẹ́rù bọ́ọ̀lù yá níbi kpokọ makwucha dị na ịmata oyi oyi oyeyi mata onye oyi nwe oyeyi oboja ne ama ma ma wọn ka kpẹrẹ oye adị nile ŋala oye ni kulu hizbin ko ni sekti du oche obodo obe ma da kpẹrẹ ole alẹ alu ime wọn bebe ma jọ alu mata gwe bata alu ema yi òun akọlọtọ kele ta òkèké kọ̀lá abálòmánú òkè òkè olùpa kẹrùn yóò ya kọ̀lá àbẹ̀kíkà ní omi ń pa kẹrùn yóò ké yàáná kọ̀lá kọ́ àbẹ̀kíkà ní túnáà ẹ̀dọ̀kẹ́ tó abúdúkú náà yóò òkè kọ̀lá àbẹ̀kíkà ní

alùmọ̀ yàgbé bàtà mẹ́bà ló máa jọ ní olù hezbin kó nẹ́nẹ́ dúé àmì sẹ́kì màyá dàdí ní màyá ní ètètè títọ́ àdínà bòjàbòjì òbíyàn níbi yìí alùmọ̀ wa proud àbúbá alkìjẹ́ máa yàn ti الله كما نرجو دموا كل حزب بما لديه فرحون كل نسك تدو oje male kama danyane o kama neyi ma danyane kama ya woyun ma kona ya nebi ma gi ya nebi kaka dini ya nebi say inferior mbo kita dini oyo no ma ya dini o oyi okoe ma do oyi oji ya dini eji anga madu ka dini yo pio ka nebi ne ya igoe inferior madu bu mae ma ye je superior yi e ma ye je yo memele yi kullu hizbin bima ladayhim farihun ko na wodu mabuba akada wo pata pata pata adu kalunga mune bona dini ma waka ba ba di ne mana ga na da rike be waye ma da rika no do ma de munkiri munkiri ni munkiri ma munkiri da ne da ta ji ma da rika munkiri ana munkiri la ne da ko fara ni da ba yan ne ki ba àmì kírísítẹ̀ nẹ́nẹ́ bí wọ́n ṣàdí ní ma ní ìmúdú kàmà àwọn ọdọ́ a máa dọ́ àbó ìṣẹ́ ìkí yìí ẹnà ìmálẹ̀ bí kírísítẹ̀ ní tàǹtíkírísítẹ̀ lẹ wọ́n kẹ́ tàǹtíkírísítẹ̀ ó nà ń tàǹtíkírísítẹ̀ ìwọ̀n yàn wẹ́n nílẹ̀ we are all pro Christ kírísítẹ́nì ẹ̀ máa lè gbé kírísítẹ́nì ti kẹ́kọ́ kéde wọ́ kẹ́kọ́ yọ́dọ̀ ẹ̀ta ní ẹ̀mídà ti kíráàsì kẹ́kọ́ ìlú ẹ̀ta ti kíráàsì ọgbẹ́ ẹ̀bà adá alikálà mẹ́fọ́ ìṣẹ̀rí sí ìbó ìṣẹ̀rí sí ìṣẹ̀rí sí ìrẹ̀ ti abẹ́ àlọ́ àmì ìṣẹ̀rí Thank you. oní gentile gbégi má gbàdé ni ní but antichrist mini ni wọ́n ṣe fẹ́ pààrà náà ẹnẹ́kì má jẹ́ pé christ ni ọgbẹ́ mà ṣàgbẹ̀ má gbàdé ni mà fẹ́ wọ́ kí a kí jesus die for your sin ní automatically you become antichrist. ǹdẹ́ eh, mà uh, antichrist. wai ya ga santi Ah, a santi kraski qur'ani ya we are we muslim we are all jesus protagonists we cannot be an antichrist ah, let us analyze we have to make an, an, an analysis abo na de taki ti Gentiles. I مكانكم منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين من الذين فرقوا دينكم وكانوا شيعا كل هز بما لديهم فرحون أما قدين الروح أبا يا إدما مشركين oyo ẹni wọn láti kú ló nínú ẹ̀ mọ́ṣíríkì mẹ́ẹ̀kì jẹ́ pé mẹ́múdà mi ni àwọn òbí láti sọ́kọ́ yóò máa dọ̀ mọ́ṣíríkì من الذين فرقوا دينهم في وفوق ما يجا دين ما فرق وكانوا شيعا تمام بشيء ودعوا جدما مشركين يجي في سورة سورة الله يعني شرع لكم من الدين شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر كبر على المشركين ما تدعوهم إليه دقم أمول لازم من الرسل إن الله دودو ما يفاكو شكادو ojo ni o ma dini programu ngamudu ngame akumasha ama na dini ko program al matili ko dunga me kwa kocha kado wa hapu an akimu dina mama dini du bayane wala tatafarraqu fi mabda paru ya dini lan ojo ama ulul azmi la tanibi adama wa nuhi wa ibrahima wa musa before them shara alakum kumula include anabi muhammad shane wa shane mai bama níbi mẹ́lẹ̀ àmà mẹ́lẹ̀ sàmú ó lòlò ábí rẹ̀ wọ́n yóò rẹ̀ dògbà dùgbùgbò àdínì gún àmẹ́lẹ̀ anákímù dínà na máa dínì dúdágó wọlé tàtàfàrà kò bí i mẹ́dà fárówé àdínì tabalẹ̀ tabalẹ̀ kẹbúrọ̀ alamẹ́n kẹbúrọ̀ alẹ́lmùsìrìtìnà ọ̀rẹ́ gbogbo yẹn àdínì èkè wà pààrà púpọ̀ yọ́kẹ́ tẹ́kìdẹ́ ìrúgbìtì náà mímú sírìtìnà gbóyàn ti mú jìrìtì èmi àbáyọ yìí gbóyàn ti mú jìrìtì gbóyàn kọ́ gbóyé mọ́ àkàdí ní ilẹ̀ àmà àlẹ́bọ̀ mọ̀nyá ló yóò pé mà mọ́ àdọ́mọ́ ni mú jìrìtì èmi tẹ̀lé lẹ́yìn ọ̀ọ́kẹ́ dín ní kété yìí ti rán mi mú rẹ̀ sọ́dọ̀ yóò pé dá òbí aya 11 or aya 13 da ibi suratu shura an wadda bito e eh, suratu al'an'am amaru titalan Allah subhanahu wa ta'ala ya إن الذين فرقوا دينهم إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون إن الذين فرقوا دينهم أبدوا مفادين مقبروا أديني كجو دانو موتو كلوكيه مالكو alkiwa ma tẹ̀yẹ́ dọ̀mọ́yún àmà ya ma kọ́rù màmí ẹ̀dọ̀ yẹ́ ma dọ́wàá sama makwaro duniya dini ma wa ano jiya an sama muda moja kwaro kyauce lesta minuhu fi shay'in allahu akana nibi yenuwa nibi owe doko ma macha nibi ewe ni macha moja ewe maje ni weata nibi ma owe jayobu mate lesta harfu nafi shay'in annakira wa nakiratu fi siyaq nabiy tufidu al-umur gabadia wa nabiy nawala dukaman inma amruhum ila Allah alamiri ma yoma ba so le ko ayin mi tin wa ya kala ko ni gidalo ton ya no duke wa kamani ni tiru ni ke alamiri ma joma so bo jomi ade eh ثم ينبئهم بما كانوا يفعلون amọ́la ìdí yé kúránì ṣẹ̀gà ọwọ́wọ́ ṣíà ṣíà ṣíà ó dé ṣíà mẹ́gbọ́kọ́ ní ìwálọ́ náà yọ lẹ́lẹ́dẹ́nà kọ́rọ̀kọ́ dínà wàkánú ṣíà àn wàlá àtẹkùnú na mina lẹ́dẹ́nà kọ́rọ̀kọ́ dínà wàkánú ṣíà àn wàlá àtẹkùnú من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون إن الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم لست لست منهم في شيء إنما أمره إلى الله شيئا شيئا Ima tu kì í ṣe awal ona ayọ́ mẹ̀mẹ̀lẹ̀ ń ṣe àdó ìwé balu ona balu ọ̀nà balò lẹ́mìnira inna òṣùwọ̀ iná mi ṣe àtìyí lẹ́ ibrahim ọjọ́ kí máa nàrẹ́ jù itu wa tadi ni tàbí mi ní takú سبحانك الله أبطأ من حديثك video hadis حديثك وعلى anabi of a muslim anabi yani hadith ibu hadith imam muslim yani hadithna abdanu أخبرنا عبد عبد الله أخبرنا يونس عن الزهري أخبرني أبو سلمة بن عبد الرحمن أن أبا هريرة يجسي أبا هريرة يبقوا نبي قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إنما دوكما بياتنني يولد على الفطرة ما بياتن أتاش فهم الدين الإسلام ما تونو أتاني alùkọjọ́ bí a tánẹ̀lẹ́ màkíyàn bí a tánẹ̀yìn àdínì kí a kọ̀ntínú kí a sí ni ama takpami kọmalẹnẹ yohawidanihi amadudu yiw ayu nasọrọnihi o amadusi nasọrọ abọyọmẹta ayu majẹsanihi o amadudu majus amatudi kama tun tajal bahimatu daabaluki ẹŋọrẹ ọma bii بهيمة كما تنتج البهيمة جماعة هل تهيسون فيها جدعة أمور جنالي ولن كرم تنكي أمام بياتاني إليو مالي بياتاني تنكي تكودا إتيا كودا كياوة أولا أمور أبو يالدو أمبي ماوي لمي ماتو مو كودا أوكي لو مادوك ماوبيا كتادين إسلاما نو ọgọ́ kẹwọn rẹ̀ máa bí atánẹ̀ tákìtì ọ̀nà kẹtìdà tó nà dọ́mà láàfin àdínà múnẹ̀ ìmà sàdínì yọ̀ọ̀yọ́ ni ẹwọn rẹ̀ tọ́nà dábà kọjọ́ sọ̀nà àwọn etí ń àtẹnà àríyá ọ̀la ọ̀tẹ̀ àbáwọ̀rẹ́ rà kí kóòtù àdí ìzìgídẹ́ yìí súnmọ́ yẹ kóòlù tákìkà fìtọ́rọ́tọ̀ lọ́ọ́ ilẹ̀ tẹ̀ fọ́tọ́rọ̀ náà ta àlẹ́ yà látàbàdé ìlànà kálùkìlá